وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى فون ولا وضع بكنا أتريكاتي فون أسواجها نبي محمد صلى الله عليه وآله وسلم àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́ọ́lọ́wọ́n bá kí ó fi ìkẹ́yì kó fi kárí gbogbo wọn. gbogbo àwọn tí à ń jẹ́ olùtẹ́tí sí wa eléyìí ni halqa ẹlẹ́ẹ̀kẹ́dógún ẹni pé halqa fifteen níbi oye tíra al-usulu as-salasatu wa tí à ń bá kíkà rẹ̀ lọ. níbi tí a máa kà lónìí òun náà ni ibi tí ṣe kò ti pé wà á lè wá àwọn ibadati allati amara Allahu biha مثل الإسلام والإيمان والإحسان ومنها الدعاء والخوف والرجاء والتوكل والرغبة والرهبة والخشوع والخشية والإنابة والاستعانة والاستعاذة والاستغاثة والذبح والذبح والنظر وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا Ṣéèkì ní àwọn oríṣiríṣi nǹkan tí a ń pè ní ìjọsìn, àníwá olè ìbáadà, àwọn oríṣiríṣi náà ni ìjọsìn pín sí, tó ṣe pé amara Allahu biha, olúwọba ti pa wá láṣẹ ikú ẹ̀rọ nǹkan yìí ẹ gbọ́dọ̀ máa fi sin èmi nìkan oṣù ni. sheikh wa ní mislul islam gẹ́gẹ́ bí islam àti ṣàlàyé eléyìí ní ìjẹ́jọ́ wal iman ìgbàgbọ́ aṣàlàyé rẹ̀ ní ìjẹ́jọ́ wal ihsan aṣàlàyé pé ìṣe dáadáa aṣàlàyé rẹ̀ ní ìjẹ́jọ́ ike àdéṣe àníṣe ọ̀sọ́lọ́m náà ló ṣàlàyé tí ń jẹ́ al ike an ta'budallaha ka'annaka tarahu wa in lam takun tarahu. fa innahu yarak sọ ni pé eléyìí bí anisọ lọ́rọ́ sì sàlàyé rẹ̀ gbé tá à ń pè ní dáadáa nínú ẹ̀sìn òun náà ni kí ọmọ sin ọlọ́run ọba gẹ́gẹ́ bí ẹni tí ń rí ọlọ́run ọba náà tó àyè pé ìwọ̀n yẹn tiẹ̀ gbà pé ìyẹn ọ̀rọ̀ ọlọ́run ṣe bí kí ipò tí yẹn máa ń Islam nínú tòbítà tí sheikh islam muhammad ibn abdulwahab rahimahullah wọ́n tún lára nǹkan tó tún wà nínú ìjọsìn fọ́lọ́run ọba tó ṣe pé ọlọ́run ọba nìkan ṣe làwọn ń ṣe fún pípé táwọn bá ti ń ṣe á máa ní ládàá lọ́dọ̀ ọlọ́run òun náà ní àdúrà àdúrà ṣíṣe ìyẹn ni pé àdúrà ẹ̀sìn ni àdúrà ẹ̀sìn ni àdúrà yìí tí ẹ máa fi ń súnmọ́ ọlọ́run ọba ni ṣùgbọ́n kan náà tí ẹ máa fi ń òun náà ni nínú èdè lábáwọn ni ànìdá kí o péyàn kí o péyàn so tó bá ní àdúrà nínú èdè ẹ̀sìn yẹn ni pé nínú ẹ̀sìn pé kí ni ń jẹ́ àdúrà nínú ẹ̀sìn òun náà ni kí ọmọ bẹ ọlọ́run an abd an abd min Allah marghubatihi kí ẹrú ọlọ́run ọba kó máa wá nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa kó máa wá béèrè àwọn afáàmì tún ní pé àdúrà wọn ni símọ̀tún ẹ̀lẹ́ọ̀rẹ́díyà àpẹẹrẹ tá a fi máa ń mọ̀ pé ẹrú lẹ́nu yìí ń jẹ́ fọlọ́wọ́n ọba ẹni yìí ẹni tó ní bùkátà ni àpẹẹrẹ rẹ ni náà ni àdúrà jẹ́ sọ àdúrà ẹ̀sìn ni gẹ́gẹ́ bí àwọn oríṣiríṣi nínú àwọn àdìsọ anẹ́sọ ọ̀sọ́làm tó ṣẹ̀rí sí tó bá yá ṣé kankanlá mú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wá láti fi ṣàlàyé pé gbogbo nǹkan tí mo wí yìí ẹ̀sìn ni o sàwọn bí sheik ti sọ nísìn wọn lára ẹ̀sìn òun náà ni àdúrà wà tó túmọ̀ sí pé àdúrà yẹn èèyàn ò kí ń gbọ́dọ̀ ṣe fún ẹlòmíì àfọlọ́wọ́n ọba èèyàn ò kí ń pe ẹlòmíì àyàfi ọlọ́wọ́n ọba wọn wá ní wọlkhawf ìbẹ̀rù ìbẹ̀rù tó bá ní alkhawf òní kéèyàn máa bẹ̀rù wọn náà lámọ̀ ẹ̀ka tí ń jẹ́ ìbẹ̀rù ìbẹ̀rù yìí àwọn afá wọn pín sí ọ̀nà méjì wọ́n ní ìbẹ̀rù kan bẹ́ẹ̀ tó pọ́n ní khawfu tabi'i òun náà ni àwọn ìbẹ̀rù àdámọ́ òun náà máa ń pè ní khawfu jibili ìbẹ̀rù àdámọ́ òun ni pé bóyá yẹn rí nǹkan kan tí ó bá yàn lẹ́rù tí nǹkan yẹn ó jẹ́ bí ṣùtá fún yàn kí yẹn wá bẹ̀rù rẹ̀ tó bóyá lápèjúwe yẹn rí àwọn ẹranko tí jẹ́ àwọn wild animal àwọn ẹranko ajẹgunjẹran bíi kìnìún bíi ẹkùn yẹn rí àbí yẹn rí ejò tó ṣe pé ẹ̀rù bá yàn pé hé ìwọlé lẹ́yìn irú eléyìí ìbẹ̀rù náà ni àmọ́ níta ń pe irú ìyẹn òun èé ṣe ìbẹ̀rù tí a ń sọ̀rọ̀ pé ẹ̀bádà ní ń jẹ́ ìbẹ̀rù nú ti àdámọ́ yìí òun náà ni kí wọ́n bẹ̀rù bóyá èèyàn rí èèyàn wà nínú igbó tí gbogbo nǹkan dákẹ́ rọ́rọ́ kéru wá báyìí pé ah ẹ̀mí sì jà kọ́dà lómi ń bẹ nílé àṣà Yorùbá náà tọ́lẹ̀ lómi lè rí yẹn kọ́ ni eh mo sì rí oṣooṣù mẹ́ta ẹ̀mí sì jà so irú ìyẹn kófù tọ̀fẹ́ ẹ̀rín nù tí èèyàn jáde fẹ́ nìyẹn lógìkì àbí yẹn wá níwà tó ìwà ìyẹn wá níwà tó ṣe pé ó jẹ́ ìmọ̀ṣẹ́ nìyẹn ọ̀nà àyàmí sì làgàrà kí ló fún kankan so àti ló pè fún sùúrù yẹn khawfu tabi'i ni so kò sí nǹkan tó yẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn khawfu jìbìlì nínú àná ń pè bẹ́ẹ̀ so àmọ́ khawfu ashiriki khawfu qalbi ashiriki yẹn ni pé ìbẹ̀rù tó ṣe pé yóò ní í ṣe pẹ̀lú ìmọ̀ sákàn ntòórí pé ó ṣẹlẹ̀ bí alápèjúwe ẹnìkan sọ fún ọ pé yín ba tiẹ̀ jẹ́ wọn náà bá ti kọ́ bá ń bẹ̀rù ẹ̀ tó bá ti wá rí ọ ẹ eh, eh, nǹkan kó ba tèmi jẹ́ so n tí ò fojú n tó fojú ara rẹ rí nǹkan ti ń sọ ọ fojú ara rí nǹkan ti ń lẹ ọ èèyàn kì í bẹ̀rù àwọn kaba yìí irú bẹ̀rù yẹn ọlọ́wọ́n ba lèèyàn máa ń fún so ni wọ́n sọ pé ọlọ́wọ́n ba ni ẹnlẹ́ sheikh islam tẹ̀mí ayé muhammadu bin abdullahi rahman allah náà fi lára ẹ̀sìn náà ni al-khawf náà lọ́wọ́ tó bá kan náà àrọ̀jà kí ọmọ ẹran kan orí ìran kan ìfẹ̀mí tẹ̀ ìran kan orí ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá pè ní ìjọsìn fún wa torí pé kí ni kò lẹ́tọ̀ọ́ ká fún ẹlòmíì àfi ọlọ́wọ́n bá àrọ̀jà gbogbo àwọn ń kọ̀ọ̀kan pé ni yìí ti ṣe kàmọ́ ọ̀dọ̀ bọ̀ ọ̀hìn rọ̀ṣìn ọ̀lọ́ gbogbo ẹ̀ ni wọ́n padà mú ẹ̀rí ọkọ̀ kan òun náà ni ìgbáralé ọlọ́run ọba kí o fẹ̀mí yàn tẹ ọlọ́run kó jẹ pé tó bá ní kó jẹ pé ọ̀dọ̀ ẹ ọlọ́run lẹ́mí ọ̀rẹ́ ọ̀nà ìgbà tí ìṣòro bá ṣẹlẹ̀ àbó òun retí òun fẹ̀mí tẹ orí kan kó wá jẹ pé ibi tí ẹ̀mí ọ̀rẹ́ ọmọ darí sí ọ̀dọ̀ ọlọ́run ọba ni náà ń pè ní tawakkul ìyẹn náà ẹ̀sìn ni. ṣùgbọ́n kan náà warraja awal wal warraghaba ìṣojú kòkòrò sojú kòkòrò oore pé mò ń wá oore mò ń wá oore mò ń wá oore sùúrù eléyìí ìwá oore yìí náà ẹ̀sìn ni ọ̀dọ́lọ́run nìyẹn máa ń darí ẹ̀ lọ. so ẹ̀rí pé àrọ̀já àti àrọ̀rọ̀gọba wọ́n súnmọ́ra wọn gan àrọ̀já ó àti àrọ̀gọba wọ́n súnmọ́ra wọn nínú ìtumọ̀ nínú ìtumọ̀ àti nínú ti ń jẹ́bẹ̀ nínú ìtumọ̀ èdè lárúbáwá gẹ́gẹ́ àti nínú èdè mùsùlùmí nínú èdè yorùbá tọ́ba ní arọ̀já ìrètí arọ̀gọ́bà ìṣojú kòkòrò ẹni pé èèyàn ń wá nǹkan náà ní gbogbo ẹ̀ ń túmá so yẹn ní pọ́dọ̀ ọlọ́run ọba náà lè máa ń ṣẹ́rí lọ wàrọ̀dà àrọ̀dà ìgbà jìnnìjìnnì nínú ẹ̀mí ìgbà jìnnìjìnnì nínú ẹ̀mí ẹ̀rí pàtí kọ́kọ́ ka khawf ìbẹ̀rù àrọ̀dà ìgbà jìnnìjìnnì nínú ẹ̀mí ìyẹn náà ẹ̀sìn ni pé pé wọn náà mọ̀ pé inú ẹ̀mí rẹ pé ah mò ń bẹ̀rù kìnnìyìí wal-khushu' ìpayà ìpayà ẹ̀rí pé ó ti ń tó bí àwọn mutaradifat mẹ́ta nísìn mo mú al-khawf ìbẹ̀rù mo mú ar-rahba ìgbà jìnnìjìnnì mo mú al-khushu' ìpayà wal-khashya ìsákàn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ìtumọ̀ kan náà ni gbogbo wọn ìtumọ̀ kan náà ni tó àmọ́ ọlọ́wọ́ bá ó lu àwọn nǹkan yìí ní ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ nínú al òun ló fà ní sheikh muhammadu muna abdullahi rahimahullah làwọn náà fi wá kó gbé wa lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n fi kó gbé wa lọ́tọ̀ọ̀tọ̀ ní arahada alikhawfu alikhashiya alikhushu'i mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó súnmọ́ra wọn gan ní ìtumọ̀ wal inabatu ìmọ̀ṣẹ́rẹ́ ọ̀rọ̀ lọ́bọ́lọ́hún tí nǹkan bá ṣẹlẹ̀ kò jẹ́ pé tọ́ tó bá kú lọ tó wájú ọ̀dàrí ẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé ẹ̀ eh, tọ́lọ́n bá wí ni o tẹ́mìlẹ̀ bá ti ṣeré lọ síwájú ṣeré lẹ́yìn ọ̀dàrí ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lórí nǹkan tó bá ń fẹ́ àbí lórí nǹkan tí ọ̀bá fẹ́ sùnà pé ní ìnáàbà ìṣẹ́rí ọ̀rọ̀ lọ́ba ọlọ́run ọba eléyìí náà ìjọsìn ni wal isti'ana ìwá ìrànwọ́ tọ́lọ́run fẹ́ kó ràn mí lọ́wọ́ ìwá ìrànwọ́ kó jẹ́ pé ìwá ìrànwọ́ ìwá àrànṣe náà nìyẹn ti ń wà ní nǹkan tó ṣe pé ipa ọmọ ènìyàn ò kí ń ká láti lè ṣe fún so bákan náà al-isti'aza ìwà ìṣọ́ níbi aburú pèsè káburú ṣe mí kọjá pé ńgbà tí èèyàn bá ń sá fáburú òun kọjá pé ọ̀dọ̀ ọlọ́run lèèyàn máa sá lọ bọ́lá ń ṣe ní kéèyàn sá fún aburú náà lèèyàn sì sá fún un kì í ṣe kí wọ́n ló wà á pé ìyànà tó bá gùn mí ní ibẹ̀ ìsáfáburú mi gbà tí wọn bá lóun ó ṣe bẹ́ẹ̀ ìyẹn ó kó sínú wàhálà ìyẹn ó kiri bẹ bọ ìyẹn ó tẹsẹ bọ ní ẹbọ ìyẹn ó tẹsẹ bọ kúfúrú yẹn yá tó ṣe pé ń tọ̀hún ó rọrùn kọ́ mọ́ jáde mẹ́mọ́ láéláé látara pé kí ni ó ń wá ìṣọ́ àìmọye àwọn ènìyàn tó ṣe pé ìfọ́ yìí náà ni wọ́n wá káàkiri tó ṣe pé tẹ́bá padà wo bí tẹ́bá padà lọ lè forí lálẹ̀ sí èyí ìṣọ́ òun náà wọn ò lè tó ti kú sílé ológun àìmọye mùsùlùmí tó ti kú sílé ẹlẹ́bọ látara pé kíni ń wá ìṣọ́ níbi aburú kò fẹ́ ká burú ṣòro náà ni àbí aburú ti ṣe ó fẹ́ ká burú ọ lọ sórí eléyìí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá yẹn máa ń padà sí onáà ń pè ní alẹ́sẹ̀ rọ́ọ̀tà aburú ti wá ṣẹlẹ̀ sí ọ̀tá kan wá máa ké ìgbà mí o ẹgbà mí ẹgbà mí o ọlọ́wọ́ bá ní èèyàn máa ń ké gbà o wọn ni ẹ máa ń ké pé ẹgbà mí yòókì ń ké pé ẹnì kankan nínú ẹ̀dá ọlọ́wọ́ kọ́dà nábì ọlọ́run yòókì ń pèpè àwọn màláíkà yẹn gbọdọ̀ képe wọn. sùúrù náà ni pé alẹ́ sọ rọ́ọ̀sà ìkégbàmígbàmí eléyìí náà ni àwọn ọ̀nà tí yóò fi mọ̀ pé àwọn tí wọ́n láwọn ń ṣe sáwí tí wọ́n ṣe súfì tí wọ́n ṣe tọ̀ríkọ̀ gbogbo yín tá à ń pè ní sọgọ́sà yìí àwọn ọlọ́dẹ nìkan tí wọ́n ń darí ẹ lọ ju ọ̀dọ̀ àwọn ṣéèkù wọn lọ àwọn tí wọ́n jẹ́ àwọn ṣéèkù wọn àwọn ni wọ́n máa pè bí ẹni pé ń ẹni tó bá ń jẹ́ tìjàníyà yóò máa kú báyìí ni yá Abdul Qadir agbésíní inna lillahi wa inna ilaihi raji'un ó kú Abdul Qadir pé kó àgáàsà wọn madad yá Abdul Qadir madad yá Jailani gbogbo eléyìí nǹkan àwọn afáfin ṣàlàyé pé he tọ́ríkà yìí ọ̀nà ẹbọ ọmọ ní mẹ́dẹ̀ẹ̀tì túmọ̀ rẹ̀ ni pé àwọn ń wá gbàmígbàmí àwọn ń wá ìrànwọ́ àwọn ń wá ìkúnlápá látọ̀dọ̀ rẹ̀ wọ Abdul wọ Jailani bẹ́ẹ̀ làwọn Tìjàníyà náà wọ́n pe Ahmada Tìjàní wọ́n pe Ibrahim Niyasi wọ́n pa àwọn àfa àwọn tí wọ́n ní wájú lóríṣiríṣiríṣiríṣiríṣi so irú eléyìí kò sí tó túmọ̀ ju ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba lọ so al-istighatha wa dhabh ṣéèkì ní tí yẹn bá tó fẹ́ dùn nǹkan yẹn fẹ́ dùn nǹkan dídùn nǹkan yẹn ẹ̀sìn lòun náà túmọ̀ sí pé ìyẹn ò gbọ́dọ̀ fífẹ́ ẹnu kó fi bọ́ ẹni bùkátà kọ́ ọ gbé ìdú nǹkan tí mo fẹ́ dú yìí ṣé ẹ̀sìn ní ń jẹ́lẹ̀ àbí kò kí ń ṣẹ̀sìn. sùn náà ni sheikh al-islam muhammad salih bin husaynin rahimahullah bàtà ń ṣàlàyé nípa pàtàkì dúdú nǹkan nínú ẹ̀sìn wọ́n ní ìdú nǹkan dábì bí ká dú nǹkan nǹkan láńlá mà ní o wípé ó jẹ́ irigun láńlá nínú àwọn orígun ìgbàgbọ́ ẹ rí i pé tá a bá ṣe léyà ọlọ́run ni ẹdú ẹran fasọ́lì li rabbika wanhar ẹdú fíìmù ọlọ́run fasọ́lì li rabbika wanhar lillah wanhar li rabbika ẹni pé kírun kó yẹ pé irun tọ́lọ́run ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànáhàrù dúdú nǹkan tọ́lọ́run ni ọlọ́run bá tún ní inna salati wa nuzuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin dúdú nǹkan tí ń bá dú irun ti ń kì dú ẹran wa mahyaya ìṣẹ̀mí ayé wa mamati ikú mi lillah tọ́lọ́run sọ́rí pé dúdú nǹkan yìí àwọn èèyàn mọ́ ipò ìbáradà ni táwọn èèyàn bá mọ̀ ni owó ọ̀nà ọ̀nà táwọn èèyàn máa ń gbà dùn nǹkan wọn ní súnmọ́ dẹ̀mọ́ níbi dúdú nǹkan yìí ẹ̀bọ a máa ṣẹlẹ̀ púpọ̀ jù níbẹ̀ ṣùgbọ́n ni náà ni sheikh muhammed abdul abiy rahman allah náà ń ṣọ́ wa lára kí nínú àwọn ọ̀nà tó jẹ́ ìbáradà fọlọ́run tó ṣe pọ́lọ́ nìkan oṣù lè máa ń ṣe fún òun náà ní àgbàbẹ̀ tó dùn nǹkan sheikh osemin wá ní rahimahullah wọ́n ní ẹni tó bá fẹ́ dùn nǹkan kíyèsí tó fẹ́ dùn o kíyèsí tó bá ti ju àwọn àgọ́rọ́ọ̀dù mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ ẹni pé tó ju ìdí pàtàkì tí èsì nínú àwọn ìdí mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yí tó kì kan tó rí kì mọ̀ pé nǹkan tó fẹ́ dùn nǹkan yẹn yọ jẹ́ nǹkan ẹbọ òun náà ni kọjá pé yẹn dùn láti fi ṣe àkíkọ̀ èèyàn dú ẹran láti fi ṣe àkíkọ̀ ọ̀nà kan tí ń jẹ́ àkíkọ̀ ni pé èèyàn bímọ wá di ní ọjọ́ keje èèyàn pa ẹran èèyàn da ẹ̀jẹ̀ kalẹ̀ so eléyìí ní ti Islam fẹ́ ká ẹran fún un ẹlẹ́ẹ̀kejì òun ni kéèyàn pa ẹran fún ẹran ẹran tá a máa ń pa láti fi ṣe ọdún àdùhá eléyìí ìdú ẹran bá fẹ́ nù ẹlẹ́ẹ̀kẹta òun ni kéèyàn pa ẹran fún ẹni tó wà ní ó wà ní hajj ó wá fẹ́ pẹ̀ràn àdáyá ní pé ẹran pọ̀ wà ní mọ́kà lẹ́yìn ìgbà pẹ́ẹ́n tó bá ṣe tàmọ́tò àbẹ́ tó bá ṣe kẹrọ́n irú pípa ẹran yẹn nítorí wọn bá ní ká pẹ̀ràn sínú ọjọ́ mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pípa ẹran láti jẹ láti jẹ gbogbo pọ́pù tó bá pẹran fún tó yẹ pé kábà lè jẹ́ náà ló fi pa tó ó bọ́ sábẹ́ rẹ̀ tó ọ fẹ́ ṣe wàlí ọ fẹ́ ṣe wàlí mọ̀ ní ọ bọ́ sábẹ́ rẹ̀ so ọfẹ́ ṣe ìkónilẹ́nujọ́ ní ọbẹ̀ sábẹ́ rẹ̀ so ní pé gbogbo tí wọ́n bá ti pa tí èsì pé wọ́n kó sínú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yìí ẹran ẹ̀bọ ló kù tí wọ́n mọ̀ pa so níbí gbogbo wọ́n ti ṣe pé wọ́n ní po ṣàdúrà tán bóyá wọ́n ní kó ṣàdúrà yàsín bóyá kó kí káàvì bóyá kó kí rírí alukur'an àbí kó kí kur'an iye tán títí wá tí wọ́n kà tán ó wá ẹran sí àbí ó wá adìẹ sí àbí wàá pa ọ gbọ́dọ̀ dáràn lójú ṣáká pé kí n tó pẹran sí yìí kì í nǹkan mẹ́rin ẹ rí i pé tábà ní písọ nítorí pé ọfẹ lórí pa rárá kì í ṣe nítorí pé ọfẹ jẹ lọ sí àdáyà ni rárá ṣe nítorí ni rárá ṣe nítorí ni rárá tó túmọ̀ sí pé ń tọ́ ẹran ẹbọ ni quran àbí àdúrà kan tó ṣe kò sí quran kí lọ́kẹ́ quran pẹ̀lú à ń pẹ̀rẹ́ sí ṣùgbọ́n àwọn kan yìí ń tá gbọ́dọ̀ mà látara pé ni àbábọ̀ dúdú nǹkan ìbáàdà tó láńlá ni tó ṣe pé ọlọ́run ọba pàtàkì rẹ̀ náà ni kí n dún nǹkan fọlọ́run sọmọ tí ti wá wọ́n ní kálọ̀ lè mú ẹran wá ká dú ká fi ṣe sàárà eléyìí ọ̀nà ẹ̀rẹ̀ bọ̀ ni torí pé kíni kò sí nínú àwọn nǹkan mẹ́rin ẹni tí mo kà yìí ẹ̀rí pé kò àwọn fẹ́ fi ṣe sàárà pàtàkì tó wáyé kí wọ́n á dá ọ. so eléyìí náà ni wọ́n yẹ ká kíyèsí dáadáa nípa pé ọ̀dọ́bù ṣó yẹn ni pé ẹ̀yà kan nínú àwọn ẹ̀yà ìjọsìn fọlọ́run tó ṣe pé kọ̀ lẹ́tọ̀ọ́ ká ṣe fẹ́lẹ̀ kankan àyàfi ọlọ́run ọba nìkan oṣù bẹ́ẹ̀ náà ni anábìrù kéèyàn lérí kéèyàn máa lérí fún yàn ẹ eh, olúwa ọba nìkan là máa ń lérí fún ọlọ́run ọba o mo lérí fún ọ láti máa tẹ̀lé àṣẹ rẹ ọlọ́run ọba o mo lérí fún ọ láti máa kírun mo lérí fún ọ láti máa gbààwẹ̀ mo lérí fún ọ láti máa ṣe àfọkàtán mo lérí fún ọ láti máa ṣe dáadáa àmọ́ kí máa lérí fún ọmọ nìyàn àbí kí máa lérí fún ẹ̀dá èèyàn àbí ìmọ̀ lérí fún ìlú yàn eléyìí ẹ̀ka kíyèsí o náà ni àwọn afálákìdá máa ń ṣàlàyé wípé èhè mò ń pledge fún nàìjíríà kìíní ẹ̀kọ́ lákìyèsí o tó bẹ́ẹ̀ lè ṣe pé èèyàn bá gbà wípé n tí mò ń pledge fún yìí tí n bẹ́ẹ̀ lè ṣe aburú ọba mi wàláyà ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run. sùn náà ni àbótọ́ àìpébò kan ṣe ń kà lásán so wọ́n gan ọmọ tó mọ nǹkan tó ń wí so kì í pọ̀ kakún nínú ẹ̀mí rẹ ṣẹlẹ̀ yìí náà kò bá mu kò bá mu so ní pé torí gbogbo níta bá ti pè ní aburú so kò gbọdọ̀ máa jáde nínú ẹnu wa so ní pé ìmọ̀ ṣe pledge kí wọ́n máa lérí kí wọ́n máa léka kí wọ́n máa fi àdéhùn kalẹ̀ lẹ̀ fún ẹnìkan látòrí pé màá jí dáadáa màá múra sí ìwà dáadáa ọlọ́run nìkan oṣù lè máa ń lérí fún ọ ọlọ́run nìkan máa ń fi ní pé wà náà àbí n tó ń jẹ́ ìjọsìn àbí nǹkan tó ń jẹ́ ìbáàdà yóò kí n lérí ẹ̀fẹ́ nìkan kan fi ọlọ́wọ́ bá. شيخ وأنا وغير ذلك من أنواع العبادة التي أمر الله بها كلها لله ولا تعوان كامينا تيكوتو ياتو سيم كاتو شيخ كاي وياتو سي أدواء كوكين شي إبرو كوكين شي يقايا كوكين شي يراكا كوكين شي إسري ربالون ó yàtọ̀ ó yàtọ̀ ẹni pé àwọn míì kanu kanu náà tún bẹ ẹwúrò àbíkìrù ní ìsìn ṣéèkọ̀ dárúkọ rẹ̀ àbíkìrù ìrántí ọlọ́run ọba wọn dúpẹ́ wọn dákọ rẹ̀ aṣókòrò ìdúpẹ́ fọlọ́run wọn dárúkọ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba nìkan oṣù òun ló ní o òun ló ní o nǹkí ń gbé fún ẹlòmíà fi Allah subhanahu wa ta'ala ṣéèkọ̀ wa bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ nínú ìṣesí àwọn àfáà súnà ní gbogbo nǹkan tí wọ́n wọn kàn ní sọ́kalẹ̀ lásán ní gbẹrẹfu aláì ní mú ẹ̀rí wá bóyá láti inú alukur'an àbí láti inú hadith anabi sallallahu alayhi wa sallam so àwọn oníbídà àwọn náà máa ń sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ní mú ẹ̀rí tẹ̀lé láti inú alukur'an àbí láti inú hadith anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni alùsùnà wal jama'a wọ́n fi yàtọ̀ sóbú àwọn èèyàn yókù nù gbà ṣe kìtọ́ sọ àwọn ọ̀rọ̀ kalẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ wọ́n fi máa mú ẹ̀rí ọkọ̀ kan wá wọ́n wá ní wà ẹ̀rí ọ̀rọ̀ táwọn sọ yìí قوله تعالى ولما قال صبايبي وأن المساجد لله اللي في إري تاتي أدوان السبرة قلوا أن المساجد لله وبا موريكي تاتي من كيرو تاما فين كيرو لو بالوني ìtumọ̀ kanu wa anna al-masajida lillah gbogbo àwọn ààyè yẹn pé àwọn mọ́ṣáláṣí sáà ti máa ń kírun olùwọ̀ba lónìí olùwọ̀wá ni ma'a Allahi ahada ẹ gbọ́dọ̀ pé ẹlòmíì o ẹ̀yin èèyàn ẹ̀yin mùsùlùmí ẹ má pé ẹlòmíì o pẹ̀lú ọlọ́run ẹ má pé ẹlòmíì kankan fún ọlọ́run. sábà wo àyà tí wọn kà yìí nínú suratul jinn wa anna al-masajida lillah ọ̀rọ̀ kanu wala tad'u ma'a Allah fala tad'u ma'a Allahi ahada ọ̀rọ̀ kejì nu. ọ̀rọ̀ ńláńlá náà ni ó kì sínú àyà yìí ọ̀rọ̀ ńláńlá méjì àwọn ni pé àwọn orí kéde mo sọlẹ̀ kan sọ̀rọ̀ àyìn ìdìbò ní Jubair òun ṣàlàyé pé àìdọ́ ò sùjúd oníjẹ́ masajid àìdọ́ ò sùjúd àwọn orí kìtà máa fi ń tẹ̀ fún ọlọ́run ọba ó ní lèlá olúwọba lónìí síbí àáfà tó mú ẹ̀rí ike àkì máa ń tẹ̀ bá àkì máa ń kúnlẹ̀ àkì máa ń tẹrí kọ̀kọ̀rọ̀ àkì máa ń tẹ̀ fún èèyàn torí pàfẹ́kì kò sí ń tàn ọlọ́run bá nìkan ṣe ló ní ẹ̀tọ́ ẹ̀tọ́ ká tẹ̀ fún. naam Sa'id bin Jubayr rahimahullah wọn ní àwọn oríkì kò lẹ́tọ̀ọ́ kẹ́ni kankan ká fi tẹ̀ fún àyàfi Allah subhanahu wa ta'ala oníkànnà ni alùgbọ́dọ̀ fi tẹ̀ fún. eléyìí ni ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ àbíká ní ìdájọ́ alákọ̀ọ́kọ́ tó wà níbi àyà yìí. wọ́n kan náà wala tad'u ma'a Allahi ahada òun lọ pẹ̀lú àdúrà ibi tí sheikh fẹ́ lò fún gẹ́gẹ́ ni sheikh muhammed abdulwahab rahimahullah òun náà ni pé láti fi lè mọ̀ ipe àdúrà ṣíṣe o a kì í pe ẹlòmíì àfọlọ́wọn ọba nìkan oṣù ẹni tó bá ń pe ọlọ́run ti ń pe ẹlòmíì pẹ̀lú ọlọ́run ọba ẹni yẹn o kò yà mọ̀ pé òun ṣe ọbọ̀ pẹ̀lú ọlọ́run ni sọlẹ́yìí ọ̀rọ̀ tí ò rújú ni o tí ò gbọdọ̀ rú yàn lójú kí ọmọ pe ẹlòmíì tí wọ́n tọ̀ sọ́lọ́run ìyẹn ń ṣẹbọ ni o. tó sheikh wa ní faman sarafa minha shay'an ẹni tó bá gbé nǹkan kan fún yàn nínú àdúrà li ghayri Allah tó ṣe pé ẹni tí kìí sọlọ́run ọba ló pè pé sàánú mi o bóyá Ògún ni bóyá Ọbàtálá ni bóyá Ọ̀ṣun ni bóyá gbogbo nǹkan táwọn èèyàn máa ń pè tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala náà ni ẹni yẹn ń pè kẹ́ni yẹn kó yá lọ mọ̀ tí pé hey pẹ̀lú bóun ṣe ń pè nǹkan mi yìí kó o ń ṣe pẹ̀lú ọlọ́wọ́n ọba o kọ́dẹ̀ ń tọ́ jẹ́ àfa àfa àkínpè sílẹ̀ yìí máa jẹ́ ní tí máa ń rú àwọn èèyàn lójú ọmọ ní àpè àwọn ẹni àpè àwọn ẹni èṣù àwọn ẹni ọlọ́wọ́n là ń pè àwọn ẹni ọlọ́wọ́n là ń bẹ̀ àwọn ẹni ọlọ́wọ́n náà wọn o wọn ṣe ń fi pé fa fẹ́ni tí kì í ṣe ọlọ́run nínú àwọn ọ̀rọ̀ àdúrà ṣíṣe yìí faqad ashraka ń tọ̀hún ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọ̀bí ṣèkì ni fàáwà mushrikun káfírùn ẹlẹ́bọ̀lẹ́ nìyẹn kìfìrí ni ẹni tó bí ń lọ lè ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run fàáwà mushrikun káfírùn ẹlẹ́bọ ni kìfìrí ni ṣé kò wá fẹ́ mú ẹ̀rí wá táàfì mọ̀ pé tí èèyàn bá ń pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ẹbọ lèèyàn ń ṣe kẹfìrí lèèyàn ń ṣe pẹ̀lú ọlọ́run ọba wọn ni pé wà dalil qawluhu ta'ala wọn ni ọlọ́run ọba lọ́tọ̀ báyìí pé wa man yad'u ma'a Allahi ilahan akhara la burhana lahu bihi fa innama hisabuhu 'inda rabbihi innahu la yuflihul wọn ni ọlọ́run bá ní wa man yad'u ma'a Allah ẹni tó bá ń pè pẹ̀lú ọlọ́run ọba ilahan akhar tó ń pọ̀ ọlọ́run ọba mi tí yàtọ̀ sọlọ́run la burhana lahu bi ló ń pè ẹlòmíì tí kò kí ń ṣe ọlọ́run ọba ní ń pè ń pè ẹlòmíì pé kó ṣe nǹkan fún un tí kì í sọ ọlọ́run ọba náà lẹ́nu tí ń pè la burhana lahu ọlọ́run ọba ní kí ló fẹ́ jáwéjáde kẹ́ nìyẹn kò ní àwíjàre kankan tó lè ṣe pẹ̀lú ọlọ́run ọba kò ní nǹkan kan tó lè wí fọlọ́n pé nítorí kí n máa pè é nì ṣé lọ dá ọ ni àbúrò ló ṣe ń jẹ ẹmu rẹ àbúrò ló fún ọ lálàáfíà àbúrò ló bú ọ lẹ́mìí tó kí ló fẹ́ máa pè é fún ẹni tó ṣe pé òun lọ dá ọ tó ń ẹmu fún ọ tó ń láti inú oyún lẹ́yìn ìgbà tó wà ní kékeré sọ ọlọ́run náà gbọ́dọ̀ pè sọ ọlọ́run ní ó dèdè mi ọlọ́run yóò pàdé mi ọlọ́run ẹni pé gbogbo ẹbọ tó ṣe wọn lọ́wọ́ ni innahu la yuflihul kafirun kẹfìrí ò lè làwájú mi o so túmọ̀ sí pé ẹni tí bá ń pẹ̀lú mi níṣẹ́ kẹfì ni pé fahuwa mushrikun kafirun ẹni tí bá ń pe nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run ẹni yẹn ń ṣẹbọ ẹni yẹn kẹfìrí ni ṣọwárí yìí lẹ́ẹ̀kan ipe àmọ́ rú àwọn èèyàn lójú ẹlòmíràn wa máa sọ pé àwọn ẹni ọlọ́run làwọn ń pè ẹni ọlọ́run làwọn ń bẹ níjọ́ kan mo láǹfààní láti pàdé ẹnìkan èmi àti ẹ̀ a ti jọ ṣe pọ̀ rí dáadáa so mo wá rí i pé ẹni yẹn sì ni ó sì wà ní ojú ọ̀nà yìí máa pe ṣéwù yìí máa pe àbẹ̀kọ́ lè jẹ́ lání bí kò tanú àwọn kó gbà wọn kalẹ̀ kó ṣe kíní kan ṣùgbọ́n tí mi àti ẹni bá ní mo wá ní pé ẹ tó ń bẹ níbi ìmọ̀ ṣẹbọ yìí náà àbí wọn ni áá ẹbọ báwo à bọ́ làwọn ń bí ẹbọ wọn ni nǹkan báyìí báyìí báyìí tẹ́ ẹ máa ń wí kọ́ àbíkọ́lì jìlá ní sẹ́mi ń pè ńkọ́ òní àṣì ń wálẹ̀ bọ̀ mo ní ọ̀dà ẹni tí bá ń pe ọ̀ṣun òṣogbo ike ọ̀ṣun òṣogbo gbà mí o ọ̀ṣun òṣogbo má jẹ́ burú fún mi o kílẹ̀ nìyẹn ń ṣe ó ní nìyí ń ṣe nìtọ̀ mo nítorí kíni ó ní àgbà tí ọ̀ṣun òṣogbo ìsọ lọ́run mo wá ní ọ̀dà ìgbà tí wọn náà wò pé nìyí ò kí ń ṣe ọ̀ṣun òwò kí sọ lọ́run kí lọ wá wá débi pé òun pe abdulkọ lè jèlá ni sọlọ ní abdulkọ jèlá ni ẹni ọlọ́run làwọn yìí hùn àá ẹni ọlọ́run ẹ wá fi ń wé Ọ̀ṣun Òṣogbo wọn á ní ọ̀dà tó bá rí báyìí kí lọ wá fẹ́ sọ pẹ̀lú ẹni tó ṣe pé ń bá ń pe Jesus pé Jésù gbà mí Jesus gbà mí wọn lẹ́yìn wọn ni àwọn oníṣẹ́bọ̀ ni àwọn oníkẹfẹ́ rí nírú ẹni wọn mo ní sọ́ọ́mẹ́ntì ń jẹ́ Jesus anábìyàn Ìsá ni o anabi isa nínú anabi isa àti gbogbo àwọn afáàtẹ ń pè yìí olùkọ́ orí ìjìlá ni àmọ́dá jìlá ni ta ló ju àwọn lọ ah ní anabi isa ju wọn lọ tán kí ló wá dájọ́ lé àwọn tí ń pè anabi isa tó ní pé wọ́n ń kiri mọ́ pé kékeré ni wọ́n ṣùgbọ́n ni ọ̀rọ̀ yẹn ti wá wá sí ìlàkà ìlú ti wá yé sọ gẹ́gẹ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣe ń ṣe pẹ̀lú ọlọ́run ọba wọ́n ń pè lómìn قال اليوم تكي ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون wọ́n ní ẹ̀mọ́ rò pé gbogbo àwọn tó ń jẹ́ ní ọlọ́run kan ti kú wọ́n ò kú wọ́n bẹ lọ́dọ̀ ọlọ́run alàyè náà wà tí wọ́n nítorí náà àwọn ọmọ pè wọ́n ẹ̀dákun sí àyà yìí ń túmọ̀ sí pé ẹ máa pè wọ́n ni. tó bá kan náà àyà yìí gẹ́gẹ́ tó ń ṣàlàyé wípé àwọn ẹni wọ̀nyí wọn ò kú àwọn tí wọ́n kú sóyún ọ̀tọ̀ lọ́wọ́ wọn ò kú bal ahyawu inda rabbihim ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n ti ń jàlàyé wọ́n wà láàyè lọ́dọ̀ ọlọ́run yurzaqun tó ipá à ń bọ́ wọn à ń bọ́ wọn ni à ń tọ́jú wọn so sírò àwọn ẹ̀yẹ sáwọn náà lè bọ́ yẹn nìkan lè tọ́jú yẹn wọ́n lè gbà wọ́n lè bú bùkátà yẹn àti pọ́lọ́ wọn bá gan ní ń bọ́ bùkátà wọn lọ́dọ̀ ara rẹ̀ so bí láti mọ̀ pé àṣekí ọmọ pẹ̀lú míì tí yàtọ̀ sọ́lọ́wọ́n ọba à ewúrẹ́ ńlá ni o ẹ̀bọ ni o èèyàn gbọdọ̀ pẹ̀lú míì tí yàtọ̀ sọ́lọ́wọ́n lànà ìbí ni ẹ̀rẹ̀ tó bá ń pè lómi tó yàtọ̀ sọ́lọ́run eh ń tọ̀ ọ̀run iná wúlá yóò fi lọ́ṣẹ̀ kàfìrún kìfìrí lẹ́ni yẹn kò ní làlọ́dọ̀ ọlọ́run tó dákun ọmọ ìyá mi gbogbo àwọn tí wọ́n náà rí tó ṣe pé wọ́n ń ṣerú àwọn nǹkan wọ̀nyí má dákẹ́ pẹ̀lú wọn o ẹlòmí àìmọ̀kan náà ní ń bá ajá kí o tí ò ní mọ̀ pé ẹbọ ni tó ń ṣe tó tó bá ṣàlàyé fún ọlọ́run bá lè lò kọlọmọ ṣàṣẹ nírọ̀rùn fún wa láti lè máa ṣe fún ọlọ́run ọba nìkan kan kó wá rọ̀ wá lọ́rọ̀ kó má jẹ́ ká lè ṣe àdáàdà rẹ̀ fún tí kò kì í ṣe ọlọ́run ọba tó kọlọ́run kí ó ṣàánú fún wa kó sàlékún àgbọ́yé ẹ̀sùn rẹ̀ fún wa tí báyìí lọ. hada wa sallallahu ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallama tasliman subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.